johanu orí kọkàndínlógún. nígbà náà ni pílátù mú jésù ó ní kí wọ́n nà án àwọn ọmọ ogun bá fi ìtàkùn ẹlẹ́gùn hun adé wọ́n fi dé e lórí wọ́n wọ̀ ọ́ ní ẹ̀wù kan bí ẹ̀wù àlàárì wọ́n wá ń lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n ń kí i pé. bẹ́ẹ̀ ni wọ́n ń gbá létí láti tún jáde lọ sóde ó sọ fún àwọn júù pé. mo mú tọ̀ yìí bọ̀ wá sóde kí ẹ lè mọ̀ pé èmi kò rí pé ó jẹ̀bi ohunkóhun. nígbà náà ni jésù jáde pẹ̀lú adé àti ẹ̀wù àlárì pílátù wá sọ fún wọn pé. ẹ wò ó ọkùnrin náà nìyí nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn ẹ̀ṣọ́ rí i wọ́n kígbe pé. Pílátù sọ fún wọn pé ẹ̀yin fúnra yín ẹ mú un kí ẹ kí ẹ kàn máa léwu léwu nítorí ní tèmi n kò rí ẹ̀bi kan tí wọ́n ti ẹ̀ jẹ. Àwọn Júù dá a lóhùn pé. A ní òfin kan nípa òfin náà ikú ni ó tọ́ sí nítorí ó fi ara rẹ̀ ṣe ọmọ Ọlọ́run. Nígbà tí Pílátù gbọ́ gbólóhùn yìí ẹ̀rù túbọ̀ bà á ó bá tún wọ ààfin lọ ó bi jésù pé níbo ni o ti wá ṣùgbọ́n jésù kò dá lóhùn nígbà náà ni pílátù sọ fún un pé. èmi ni ìwọ kò dá lóhùn o kò mọ̀ pé mo ní àṣẹ láti dá ọ sílẹ̀ mo sì ní àṣẹ láti kàn ọ́ mọ́ àgbélébù. jésù dá a lóhùn pé. o kò ní àṣẹ lórí mi àfi èyí tí a fi fún ọ láti òkè wá nítorí náà ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ jù ni ẹni tí ó fà mí lé ọ lọ́wọ́. láti ìgbà náà ni pílátù ti ń wá ọ̀nà láti dá jésù sílẹ̀ ṣùgbọ́n àwọn júù ń kígbe pé. bí o bá dá ọkùnrin yìí sílẹ̀ ìwọ kì í ṣe ọ̀rẹ́ késárì gbogbo ẹni tí ó bá fi ara rẹ̀ jọba lòdì sí késárì. nígbà tí pílátù gbọ́ bẹ́ẹ̀ ó mú jésù jáde ó wá jókòó lórí pẹpẹlẹ ìdájọ́ níbìkan tí wọ́n ń pè ní pèpele olókùúta tí ń jẹ́ gábátà ní èdè hébérù ọjọ́ ìpalẹ̀mọ́ fún àjọ̀dún ìrékọjá ní ọjọ́ náà ó tó nǹkan agogo méjìlá ọ̀sán pílátù sọ fún àwọn júù pé ọba yín nìyí ṣùgbọ́n àwọn júù kígbe pé. kúrò kúrò kúrò kúrò kúrò. pílátù sọ fún wọn pé kí nǹkan ọba ayé má àgbélé ìlú. àwọn olórí àlùfáà dá a lóhùn pé. a kò lè ọba lẹ́yìn kẹsàrì. pílátù bá fa jésù fún wọn láti kàn mọ́ àgbélébù wọ́n bá gba jésù lọ́wọ́ pílátù ó ru àgbélébù rẹ̀ jáde lọ sí ibì kan tí ó ń jẹ́ ibi agbárí tí wọ́n ń pè ní gọ́gọ́tà ní èdè hébérù níbẹ̀ ni wọ́n ti kàn án mọ́ àgbélébù òun àti àwọn méjì kan ọ̀kan ní ẹ̀gbẹ́ ọ̀tún ọ̀kan ní ẹ̀gbẹ́ òsì jésù wá wà láàrin pílátù kọ àkọlé kan ó fi sórí àgbélébù ohun tí ó kọ sórí rẹ̀ ni pé jésù ará násárẹ́tì ọba àwọn júù púpọ̀ nínú àwọn júù ni ó ka àkọlé náà ní èdè hébérù àti ti látìnì àti ti gíríkì àwọn olórí àlùfáà àwọn júù sọ fún pílátù pé má ṣe kọ ọ́ pé ọba àwọn júù ṣùgbọ́n kọ ọ́ báyìí ó ní èmi ni ọba àwọn júù ṣùgbọ́n pílátù dá wọn lóhùn pé. ohun tí mo ti kọ mo ti kọ náà. nígbà tí wọ́n kan jésù mọ́ àgbélébù tán àwọn ọmọ ogun pín àwọn aṣọ rẹ̀ sí ọ̀nà mẹ́rin wọ́n mú un ní ọ̀kọ̀ọ̀kan ó wá tún ku àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ àwọ̀tẹ́lẹ̀ yìí kò ní ojú ìran ihun ni wọ́n hun láti òkè dé ilẹ̀ wọ́n bá ara wọn sọ pé. ẹ má jẹ́ kí a ya gègé ni kí ẹ jẹ́ kí a ṣẹ́ láti mọ ti ẹni tí yóò jẹ́. èyí rí bẹ́ẹ̀ kí ìwé mímọ́ lè ṣẹ tí ó wí pé. wọ́n pín aṣọ mi láàrin ara wọn wọ́n ṣẹ́ gègé lórí ẹ̀wù mi. bẹ́ẹ̀ gan-an ni àwọn ọmọ ogun sì ṣe. ìyá jésù àti arábìnrin ìyá rẹ̀ àti Maria aya Kílópàsì àti Maria Magdalene dúró lẹ́bàá àgbélébù Jésù nígbà tí Jésù rí ìyá rẹ̀ àti ọmọ ẹ̀yìn tí ó fẹ́ràn tí wọ́n dúró ó wí fún ìyá rẹ̀ pé. obìnrin wo ọmọ rẹ. ó bá sọ fún ọmọ ẹ̀yìn náà pé. wo ìyá rẹ. láti ìgbà náà ni ọmọ ẹ̀yìn náà ti mú ìyá Jésù lọ sílé ara rẹ̀ lẹ́yìn èyí nígbà tí Jésù mọ̀ pé ohun gbogbo ti parí kí ìwé mímọ́ lè ṣẹ ó ní òun gbẹ́ngbẹ́mí àwo ọtí kan wà níbẹ̀ wọ́n bá fi kinní kan bíi kàìnkàìn bọ inú ọtí náà wọ́n fi sórí ọ̀pá gígùn kan wọ́n nà án sí i lẹ́nu lẹ́yìn tí jésù ti gba ọtí náà tán ó wí pé ó ti parí lẹ́yìn náà ó tẹríba ó bá dákẹ́ nítorí ọjọ́ náà jẹ́ ìpalẹ̀mọ́ àjọ̀dún ìrékọjá kí òkú má bàa wà lórí àgbélébù ní ọjọ́ ìsinmi àwọn júù bẹ pílátù pé kí ó jẹ́ kí wọ́n dá àwọn tí wọ́n kàn mọ́ àgbélébù ní ojúgun kí wọ́n gbé wọn kúrò lóde àgbélébù nítorí pé ọjọ́ ìsinmi pàtàkì ni ọjọ́ ìsinmi náà àwọn ọmọ ogun bá lọ wọ́n dá ìkíní kejì àwọn tí wọ́n kàn mọ́ àgbélébù pẹ̀lú jésù lójúgun ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù wọ́n rí i pé ó ti kú nítorí náà wọn kò dá a lójúgun ṣùgbọ́n ọmọ ogun kan fi ọ̀kọ̀ gún un lẹ́gbẹ̀ẹ́ ẹ̀jẹ̀ àti omi bá tú jáde ẹni tí ọ̀rọ̀ yìí ṣe ojú rẹ̀ ni ó jẹ́rìí òtítọ́ ni ẹ̀rí rẹ̀ ó mọ̀ pé òtítọ́ ni òun sọ kí ẹ̀yin lè gbàgbọ́ gbogbo èyí rí bẹ́ẹ̀ kí ìwé mímọ́ lè ṣẹ tí ó wí pé. kò sí egungun rẹ̀ kan tí wọ́n ṣẹ́ ìwé mímọ́ tún wí níbòmíràn pé. wọn yóò wo ẹni tí wọ́n fi ọ̀kọ̀ gún. lẹ́yìn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí jósẹ́fù ará arimatia bẹ pílátù pé kí ó jẹ́ kí òun gbé òkú jésù lọ jósẹ́fù yìí jẹ́ ọmọ ẹ̀yìn jésù tí ó farapamọ́ nítorí ó bẹ̀rù àwọn júù pílátù bá fún un ní àṣẹ láti gbé òkú jésù ó bá lọ gbé e nikodemu tí ó fòrúgbojú lọ sọ́dọ̀ jésù nígbà kan rí mú àdàlù òróró olóòórùn dídùn olówó iyebíye oríṣìí méjì wá wíwúwo rẹ̀ tó ọgbọ̀n kìlógíráàmù wọ́n fi òróró yìí tọ́jú òkú jésù wọ́n bá wé e ní aṣọ ọ̀gbọ̀ gẹ́gẹ́ bí àṣà ìsìnkú àwọn júù ọgbà kan wà níbi tí wọ́n ti kan jésù mọ́ àgbélébùú ibojì titun kan wà nínú ọgbà náà wọn kò ì tí ì sin òkú kankan sínú rẹ̀ rí wọ́n tẹ́ òkú jésù síbẹ̀ nítorí ọjọ́ ìpalẹ̀mọ́ àwọn Júù ni àti pé ibojì náà súnmọ́ tòsí.